ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ láǹfààní láti máa wo tẹlifíṣàn Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹ kejì Abíọ́nà ló ń tọ́kún ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa ní ẹsẹsẹ. àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè tí wọ́n ń gbé ní ilẹ̀ haúsá ni wọ́n ti gbóṣùbà káre láì fún tẹlifíṣàn Orísun fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nípa gbígbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ tí àwọn ọmọ àwọn pẹ̀lú sì ń kẹ́kọ̀ọ́ gidigidi lára rẹ̀ ẹ jẹ́ kí a ìyẹn Adeleke Hasan Taiwo tí ó ní àtúpalẹ̀ ìròyìn yìí lọ́wọ́ àwọn ènìyàn ní ìlú Birnin Kebbi ní ìpínlẹ̀ Kebbi ti gbé òṣùbà fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun wípé iléeṣẹ́ yìí ló perégedé tó sì fi gbọ̀rọ̀ jẹ̀ka lórí oríṣiríṣi ètò àti ìròyìn tó mọ́yán lórí tí àwọn ènìyàn yìí sì tún júwe Orísun tẹlifíṣàn gẹ́gẹ́ bí akọ́mọlédè àti àṣà tí kò sì sí ẹlẹgbẹ́ rẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrì wọ́n ní àwọn jẹ́rìí sí eléyìí nítorí wípé wíwo tẹlifíṣàn Orísun kò jẹ́ kí àwọn màlá wípé àwọn kò sí ní ilẹ̀ Yorùbá àti pé iléeṣẹ́ amóhùnmáwòrán yìí tó jẹ́ kí àwọn ènìyàn máa rántí ilé lóòrèkóòrè pẹ̀lú oríṣiríṣi ètò wọn tí wọ́n sì tún gba àwọn ènìyàn níbikíbi lókè ọ̀yà lámọ̀ràn wípé kí wọ́n máa wo Orísun ní ọ̀nà tó bá ọgbọ́n mu jùlọ fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè ní gbogbo orílẹ̀-èdè yìí àti ní gbogbo ibi tí jíjẹ àti mímu bá gbé kálukú wọn lọ lórílẹ̀ àgbáyé tí inú àwọn ènìyàn yìí sì tún dùn pẹ̀lú ọpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ ilé iṣẹ́ yìí láti tún rántí ìpínlẹ̀ Kẹ́bì fún aṣojúkòròyìn wọn tí wọ́n pèsè fún àwọn ẹ ká gbọ́ wọn. àdúpẹ́ lọ́dọ̀ yín ẹ̀yin Orísun à ń gbádùn gan gidi dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà a máa ń wo Orísun àmọ́ níṣe ìgbà tí ó wá dàbí pé ẹ ti ní aṣojú ìlú kẹ́bì ìgbádùn yẹn tún wá lé sí gan gidi tó Ọlọ́run máa gbé yín lọ́wọ́ o iléeṣẹ́ yín ò ní dàrú o iléeṣẹ́ yín ò ní jóná o à ń gbádùn o ẹ gbogbo ẹni yóò kó bá iléeṣẹ́ ọlọ́run ní yóò wọ̀ yín ẹ tó bọ̀ mọ́ torí gbogbo kò sẹ́ni tí ó wo Orísun tí ò ní tí ò àfẹn tí ọba fẹ́ gbọ́n ló kù tẹ́yìn bá mọ̀ pé tó bá ní ẹni tó ní làákàyè kò sí ọjọ́ kan tí ẹ fi tẹ́ fi eré sí tá à ní gbádùn rẹ̀. a dúpẹ́ lọ́wọ́ Orísun o iléeṣẹ́ Orísun kò ní bàjẹ́ ẹ wo gbogbo ọmọ wa tí wọn ò gbọ́ Yorùbá nìsín ọmọ gbọ́ ó ó Orísun ó ó gbó wọn wọn ti ń gbọ́ Yorùbá báyìí àṣà àti ìṣe wa tẹ́ ń fún wa yìí ó ń dùn mọ́ wa ní gbogbo àwa tá a wà nílé haúsá pátá iléeṣẹ́ Orísun ò ní jóná ọlọ́run sì tún máa tẹ̀yìn síwájú. a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Orísun lóòótọ́ àárín Orísun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àmọ́ ńgbà tó di pé a ti tún rí Orísun níbi tìbí ní kébì a dúpẹ́ lọ́wọ́ yín o nílé Orísun kò ní í gbẹ o ọlọ́run mọ ràn yín lọ́wọ́ o ọlọ́run wà pẹ̀lú yín o a dúpẹ́ lọ́wọ́ yín o. a dúpẹ́ fún gbogbo ètò tí àwọn Orísun ń ṣe tí wọ́n kó wọ́n jẹ́ kí ohun gbogbo lọ ní ìrọwọ́rọsẹ̀ a dẹ̀ dúpẹ́ fún àwọn ìmọ̀ràn tó ń jáde lóríṣiríṣi àti àwọn ètò pàtàkì tí wọ́n ṣe ní orí program a gbàdúrà pé ọlọ́run àtúbọ̀ máa fún yín ní ọgbọ́n àti òye tí ètò náà yóò fi máa tẹ̀síwájú a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba náà tí ó fi àyè gba àwọn orísun láti lè máa ṣe àwọn ètò yìí tó ìjọba wọn nípa kan tí wọ́n kó láti jẹ́ kí ètò kí ó mọ́ lọ àwọn olórí iléeṣẹ́ náà a dúpẹ́ fún akitiyan tí wọ́n ń ṣe tí ètò náà tí ó lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ tí wọ́n bá jẹ́ ọ̀lẹ èèyàn wà ètò náà nílé lọ ṣùgbọ́n torí pé wọ́n káràmásìkí iṣẹ́ tí wọ́n gbé lé wọn lọ́wọ́ ló jẹ́ kí ètò náà lọ mo gbàdúrà pé iléeṣẹ́ mi ò ní gbóná ẹ̀jọ̀ túbọ̀ máa àwọn nǹkan tó lè máa mú ọgbọ́n wá tàbí àwọn ọmọ wa máa kọ́gbọ́n bẹ̀ nínú àwọn ètò yín ẹ̀jẹ̀ kó túbọ̀ máa jáde ọlọ́run yóò ràn yín lọ́wọ́ iléeṣẹ́ inú òní jóná o lákòótán tí wọn kò sì ṣaláì ṣe àdúrà fún ọ̀gá àgbà iléeṣẹ́ tẹlifíṣàn Orísun alàgbà Fẹ́mi Adéríbigbé pẹ̀lú gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà wípé lágbára Ọlọ́run Orísun ti ẹnìkankan wọn kò ní gbẹ. Orísun làwa sì máa ń wo òun làwọn bàbá wa máa ń wò ó ti pẹ́ gan Orísun sì ní iyì ìtàn Yorùbá ni àti gbọ́dọ̀ gbàgbọ́ tí ó sì wúlò ọ̀pá àwọn ó sì máa ń wo Orísun lọ ni irú èyí wùwá irú èyí wùwá òwe eh, irú èyí wùwá kí gbogbo wa máa jùmọ̀ wórí san irú èyí wùwá ẹ jẹ́ ká máa wó orí san irú èyí mà dá Orísun ni ẹ máa wò ẹ má gbé kó ń bẹ o. Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìnkún òfin mú àwọn mẹ́rìnlélọ́gbọ̀n kan tí wọ́n ṣe eré ìdárayá amáratakébé eléyìí tí a mọ̀ sí exercise lójú ọ̀nà gbàgádà sí òwòrò òṣòkí ní ìjọba ìbílẹ̀ òwòrò bí ìjọba àpapọ̀ sì ti pàṣẹ wípé kí ètò kónílógbélé kó bẹ̀rẹ̀ ní tòró tìbó káàkiri ìpínlẹ̀ náà láti dènà àrùn búburú covid-19 tí a mọ̀ sí corona àwọn mẹ́rìnlélọ́gbọ̀n náà ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ magistrate eléyìí tó wà ní ìlú Yaba lórí ẹ̀sùn oníkókó ẹyọ kan ṣoṣo tó dá lórí títàpá sí òfin kónílé-ó-gbélé tí ìjọba gbé kalẹ̀ àti àwọn òfin máfarakanra máfi ara kan ẹlòmíràn pẹ̀lú tí a mọ̀ sí social distancing àwòrán àwọn tí wọ́n ń ṣe eré ìdárayá amára takẹ́bí ọ̀hún ló gba orí ìtàkùn ayélujára láti ọjọ́ ìṣẹ́gun àwọn mẹ́rìnlélọ́gbọ̀n yìí sọ wípé àwọn jẹ̀bi ẹ̀sùn náà tí wọ́n fi kan àwọn adájọ́ sì pàṣẹ kí wọ́n lọ ṣiṣẹ́ ìlú ìyẹn community service fún odidi oṣù kan gbáko yàtọ̀ sí eléyìí adájọ́ tó wá sọ wípé kí wọ́n wà ní ibi ìyàsọ́tọ̀ fún ọjọ́ mẹ́rìnlá ní ilé ìwòsàn àjàkálẹ̀ àrùn tó wà ní ìlú Yaba ìyẹn infectious disease hospital Yaba tàbí ibòmíràn tí ìjọba àpapọ̀ àbí ìjọba ìpínlẹ̀ Èkó bá yàn fún wọn. àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ìyẹn Fidas Foundation ti kún ìjọba lọ́wọ́ ṣiṣẹ́ láti pèsè àwọn oúnjẹ níwọ̀nba fún àwọn ènìyàn pàápàá àwọn tó kù díẹ̀ káàtó fún ní agbègbè Makoko ní Ìwàyà ẹ jẹ́ kí a lọ pàdé Raji Seknat Ọláìdé tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́. àjọ kan tí kò rọ̀gbọ̀kú lé ìjọba The Feeders Foundation gbé ìgbésẹ̀ pípèsè oúnjẹ fún àwọn opó tí wọ́n ń gbé létí omi ní agbègbè makoko Ìwàyà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ṣẹ́gun Nzu tí ó jẹ́ olùdásílẹ̀ àjọ náà sọ wípé ní ojúnà àti mú ìrọ̀rùn bá àwọn ènìyàn pàápàá àwọn opó lásìkò kónílégbélé yìí ni àwọn ṣe mú ìgbésẹ̀ náà gbé ní kankan láti pèsè oúnjẹ fún àwọn opó tí ó tó ọgọ́rùn nínú pínpín oúnjẹ náà ọ̀pọ̀ àwọn opó yìí ni wọ́n sọ díẹ̀ nínú ohun tí ojú wọn ń rí àti ohun tí wọ́n ń là kọjá wọn ni nígbà tí kò tíì sí òfin kónílégbélé àti jẹ mu kò fi bẹ́ẹ̀ rọ àwọn lọ́rùn kí a tó wá sọ bí ohun gbogbo ti rí lásìkò yìí wọn kò fi ti ẹ̀yà tàbí èdè ṣe rárá ẹni tí ilé rẹ̀ pàápàá súnmọ́ etí omi ní èyí tí kò tilẹ̀ rọrùn fún oníròyìn láti dé ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú tukọ̀ wá láti wá bá àwọn oníròyìn sọ̀rọ̀ bẹ́ẹ̀ láti wá gba ìrànlọ́wọ́ náà nínú àpò kékeré oúnjẹ yìí oríṣìí oúnjẹ mẹ́ta níbẹ̀ níbẹ̀ ìrẹsì gàárì àti ẹ̀wà àwọn ènìyàn yìí kò ṣàì dúpẹ́ lọ́wọ́ àjọ Fidas Foundation ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. inú mi dùn gidigidi fún ìrànlọ́wọ́ tẹ́ ń ṣe tẹ́ ń ṣe so ibi tẹ́ ti gbé jáde ọlọ́run á tún fi ọlọ́run á tún rọ́pò ẹ̀. bá a ṣe wà á lé náà kì í ṣe pé ó ṣe kinní but fún help àwa náà ni because tá a bá jáde ó lè ṣeé ṣe ká lọ kó àrùn yẹn láti ìta ká kó wọnú ara wa ń bí but gbà tí ìjọba ní ká wà á lé láti favour àwa náà ni láti favour láti favour àwa náà ni. inú wa dùn dáadáa o inú wa dùn o lọ́pọ̀lọpọ̀ ló máa rí o tó máa tún rántí àwa náà o àráyè jáde lóòótọ́ o ilé la wà kò sí oúnjẹ àrí kọ̀kọ̀ jẹ o. bòjìrẹ́nu dọ káàsì bòjìrẹ́nu dọ káàsì. báwo ni inú yín ṣe dùn tó. ó ẹ ṣé ẹ ṣé o ẹ ṣé mà lákòótán àwọn ènìyàn náà rọ àwọn ìjọba àti àwọn tí oríṣẹ́ gọlà fún láwùjọ láti máa ní ìran àwọn mẹ̀kúnnù tí kò rí jájẹ kí wọ́n sì máa ṣe wọ́n lóore. kíjọba kan túbọ̀ ṣàánú wa ni but gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí kàn jẹ́ kó lọ́ọ̀lẹ̀ kàn jẹ́ kó lọ́ọ̀lẹ̀ torí àfẹ́ àtijọ́ tán ní gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ kínní kan kìnìún kan lẹ́kọ̀ọ́ ọ̀hún dá jókòó báyìí pé ká má lọ ṣọ́ọ̀ṣì ká má lọ mọ́ṣáláṣí kò sí yẹn nú ẹ̀ à ń jáde bó ṣe wù wá àmọ́ tẹ́lẹ̀ yìí ọlọ́run fòpin sí i ọlọ́run fòpin sí o torí agbára wa kọ agbára ọlọ́run ni ọlọ́run náà la dẹ̀ ń ké pè ọlọ́run náà dẹ̀ dá wa lóhùn pẹ̀lú ẹ̀. àwa ni the feeders foundation ta máa ń fún àwọn ọmọ olóúnjẹ nínú ìwà ìyàmákòókò yìí àwa wò ó pé àsìkò tí ìjọba ní kí a wà ń lé ká má jáde nítorí àìsàn tó wà ń ta yẹn ẹ kí àwọn èèyàn wá dúró sí ojú kan la ṣe wò pé ká máa lọ gbé bá àwọn opó lẹ́yọ kọ̀ọ̀kan nílé wọn ní èyí tá a bá tún fẹ́ ṣe lẹ́yìn eléyìí a máa sapá wa a try láti jẹ́ pé ó pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n àwọn opó bíi seventy tá a fún lẹ́ni ẹ jọ̀ọ́ ẹ bá wa fọwọ́ bá kẹ́kọ̀ọ́ lè mọ̀ pé a rántí yín ni so tó bá ṣe díẹ̀ a tún padà wá àwa fún àwọn tó kù bẹ́ẹ̀ ṣe mọ́ the Feeders Foundation kò ń ṣe ẹgbẹ́ olóṣèlú kankan o mi ì sínú ẹgbẹ́ òṣèlú kankan o òṣìṣẹ́ ìjọba ni mí nọ́mà tí mo kàn ní opportunity tí mo fi ń ṣe kinní yìí orúkọ tèmi ni Hunsu Ezekiel Olúṣẹ́gun mo kàn ń ṣe èmi ni olùdarí the Feeders Foundation. Sekinat Ọláìdíraji. ẹ káàbọ̀ padà àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìmọ́tótó ní ìjọba ìbílẹ̀ Yaba ti fín ohun apakòkòrò àìfojúrí sí gbogbo àwọn òpópónà Abat Macaulay ní ìlú Èkó ní agbègbè ibẹ̀ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé wọn yóò fin gbogbo ọjà àwọn ilé ìwòsàn alábọ́dé ìyẹn primary health centers àwọn ilé ìfowópamọ́ àti àwọn ibòmíràn tí àwọn èrò máa ń pọ̀ sí ní agbègbè Yaba wọ́n sọ wípé ìgbésẹ̀ fífín àwọn ibi tí àwọn ènìyàn yìí sábà máa ń pọ̀ sí wáyé láti dènà ìtànkálẹ̀ àrùn COVID-19 eléyìí tí ó ti kálẹ̀ kakò. lákòótán ìjọba ìbílẹ̀ Yaba ké sí àwọn olùgbé agbègbè náà láti mú ìmọ́tótó lọ́kùnkúndùn lẹ́yìn ìgbà tí àwọn bá ti fín àwọn agbègbè náà tán kí wọ́n sì pa àṣẹ kónílé ó gbélé eléyìí tó ń bẹ lóde mọ́ fún àǹfààní ara wọn bí a kò bá gbàgbé pé ìjọba ìpínlẹ̀ Èkó ló ti ń kí àwọn ọlọ́kan àwọn àjọ lẹ́yìn pẹ̀lú láti rí dájú wípé wọ́n dènà ìtànkálẹ̀ náà tí wọ́n sì ń fín àwọn ibùdókọ̀ àti àwọn ibi tí àwọn ènìyàn sábà máa ń pọ̀ sí nítorí ìtànkálẹ̀ àrùn búburú COVID-19. ìjọba ìpínlẹ̀ Èkó ti dá àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n ní tako àdíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ Action Democratic Party eléyìí tó tún ti wà nínú ẹgbẹ́ People's Democratic Party báyìí ìyẹn ọ̀gbẹ́ni Babátúndé Gbàdámọ́sí àti ìyàwó rẹ̀ fọláṣadé tó ń ti ìlú mọ̀ọ́ká olórin tàkásòfé azeez fàṣọlá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ naira marley nù nígbà tí ìjọba ìpínlẹ̀ èkó gbé wọn lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn wípé wọ́n tako òfin kónílé ó tí ààrẹ buhari gbé kalẹ̀ àti òfin jíjìnà síra ẹni social distancing tí gómìnà babájídé sanwóolu gbé kalẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sí ilé ẹjọ́ magistrate eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó àmọ́ gbogbo ẹ̀sùn tó wà níwájú wọn ni wọn kò kà bí olùdarí ìfẹ̀sùnkanni ní ìpínlẹ̀ Èkó ìyẹn Director of Public Prosecutions DPP ọ̀gbẹ́ni Yakub Oshuala ṣe sọ wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti jáwọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n gẹ́gẹ́ bí àmọ̀ràn tó ti ọ̀dọ̀ kọmíṣánná fún ọ̀rọ̀ òfin nípìnlẹ̀ Èkó gba ìjọba náà ìyẹn Mọ́yọ̀sọ́rẹ́ Onígbànjo lámọ̀ràn àmọ́ bí wọ́n ti jáwọ́ nínú ẹ̀sùn náà wọ́n ka òfin mẹ́ta sílẹ̀ fún àwọn olùjẹ́jọ́ yìí tí yóò mú kí ìjọba jáwọ́ pátápátá àkọ́kọ́ ni wípé wọ́n ní wọ́n gbọ́dọ̀ tọrọ àforíjì ìta gbangba lọ́wọ́ ààrẹ àti gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu èkejì ni wípé wọ́n gbọ́dọ̀ tọwọ́ bọ ìwé àdéhùn wípé wọ́n yóò pa òfin kónílégbélé mọ́ ẹlẹ́ẹ̀kẹta sì ni wípé wọ́n gbọ́dọ̀ wà níbi ìyàsọ́tọ̀ fún odidi ọjọ́ mẹ́rìnlá kí wọ́n sì padà wá jábọ̀ fún ilé ẹjọ́ nígbà tí wọ́n bá sì ti parí mẹ́tẹ̀ẹ̀ta tán òní wọ́n tó lè wẹ̀ kí wọ́n yan kànkàn àgbẹjọ́rò Wálé Akọni eléyìí ló ṣojú Babátúndé Gbàdàmọ́sí ẹ̀bùn olú adégbòrúwá ló jẹ́ agbẹjọ́rò Fowóọláṣadé Gbàdàmọ́sí nígbà tí agbẹjọ́rò obìnrin Dámilọ́lá Àyìndé Marshal jẹ́ agbẹjọ́rò Naira Marley àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta nípa àwọn agbẹjọ́rò wọn tẹ́wọ́ gba òfin náà bẹ́ẹ̀ ni olùdarí ìfẹ̀sùnkanni sọ ní ilé ẹjọ́ náà wípé ní ìwọ̀n ìgbà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti ṣetán láti ṣe àwọn ohun tí wọ́n kà sílẹ̀ fún wọn ẹjọ́ ti tán nìyẹn. ẹ̀wẹ̀ àwọn agbẹjọ́rò mẹ́tẹ̀ẹ̀ta ló dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó fún jíjáwọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kan àwọn olùjẹ́jọ́ náà. bákan náà adájọ́bìnrin Yétúndé Ajéàfúnwá pàṣẹ kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sí títẹ́wọ́ gba òfin tí ilé ẹjọ́ kà sílẹ̀ fún wọn di mímọ̀ nípasẹ̀ òfin ẹ̀ka eléyìí tó ń ṣèwádìí ìwà ọ̀daràn tó wà ní ìlú Yaba ìyẹn legal section of the fourth criminal investigation department pàǹtí ní ìlú Èkó. ní báyìí ẹ jẹ́ kí a dànù dúró díẹ̀ nígbà tí a bá lọ tá a bá padà dé ìròyìn sì tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀.